نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات ọ̀sẹ̀ wa ti àsìkò yìí kìí ṣe mímọ àṣẹ wa kìí ṣe pé ìbára wa lọ́pọ̀ kìí gbé àdúrà wa náà ń ṣe ńlọ́pọ̀ tẹ́lẹ̀ bí òṣèlú ẹ̀ ọlọ́run ṣe wa ọ̀pẹ̀lẹ̀ fọlọ́ ọlọ́run bí a ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé lálàáfíà lórí ẹ̀sìn Islam gbogbo ọgbà ẹ̀rù kí títọ́ ọba dé sí ọlọ́run bí ọba àpẹ̀lú dáadáa kọlọtí àti àmọ́ wa tó lù dílé ayé wa lọ wọn láti tó bẹ wọn lànà rẹ abẹ́rẹ́ tafsir ní nǹkan bíi ọdún mẹ́rin sẹ́yìn àṣàlẹ tọpọ nípa túbà wọn ń kà yìí tá a fi àti pàtàkì rẹ̀ àti àwọn ìtọ́ wa lórí ẹ̀. lẹ́yìn ìgbà náà lásọ̀rọ̀ pa àwọn òbílá ilé ṣẹ̀kọ́ lọ́pọ̀ dì asọ̀rọ̀ tọ́pọ̀ lórí ṣẹ̀kọ́ ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ọlọ́pọ̀ yàwá yà àti ìròyìn tí bẹ fún tọ́nà sọ nínú Kùránì lọ́dún yẹn náà la sọ nípa àyà àwẹ̀ tọ́wà nínú Suratul Baqara àyà ọ̀rọ̀ àyẹ̀kẹ́tẹ́rì tààsì pẹ̀lú jù ó ti di àtìkù tí pẹ̀lú àwọn mẹ̀dàláàtì tí wọ́n ti gbé jáde ní àwọn journals tọ́wà ní àyẹ̀kọ́ yunifásitì ní pípítà tí wọ́n ayé oríṣi ọ̀rọ̀ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní ayà ẹ̀ ẹ̀ lọ́dún kejì abẹ̀rẹ̀ sí ìlànà rahman rahim àwọn abẹ̀rẹ̀ alhamdulillah asọ̀rọ̀ lọ́kàn pa ọlọ́ọ̀pá nìjọba ẹ̀rí lórí bíbẹ̀rẹ̀ ìròyìn rẹ̀ kẹ́rù sọ̀rọ̀ kúrọ̀ àkẹ́rí àti àdìsá ní ọ̀sán àdìsọ́lá lọ́dún tó tẹ̀lé láti ọba rọ́bì àdàmì nínú ìjọba asọ̀rọ̀ tó kọ́ ń bá rẹ̀ pàtàkì jùlọ ọ̀rọ̀ tí ìgbà náà tàbí sọ pé bẹ́ẹ̀ bá mọ tí wọ́n bẹ̀rẹ̀ ádámì ìlú ṣe dìde tó bí ìgbà tó ti mọ ìdá kan ìdá méjì nínú mẹ́ta tó bẹ̀ ní kùrán dáàbò pé lóko a sì rí pé bẹ́ẹ̀ ni pẹ̀lú ìtumọ̀ àti gbogbo omi tó fẹ̀ lé tọ́jú fẹ́ sí ṣúra kan ní kùrán tọ́jú tó ń lọ abẹ́rẹ́ arọ́bẹ̀ aláàbí náà yẹn lọ́kọ́ sọ̀rọ̀ báyìí. lẹ́yìn ìgbà yẹn ní èsì ẹni a sọ̀rọ̀ lórí Ar-Rahman Ar-Rahim ó sì gba ọ̀pọ̀lọpọ̀ àsìkò àwọn amẹ́nulé máa ń yẹ ọ̀rọ̀ yìí a sì sọ pé ìwọ̀nba díẹ̀ a sì pa máa ń yẹ ọ̀rọ̀ yìí ọlọ́run tó fi ẹ̀mí rẹ̀ kó fi àsìkò lẹ̀ a tún sọ̀rọ̀ tó pọ̀ nípa ẹ̀ ní ọdún yìí ṣáàlá. sókè tí a ṣe ní èsì lórí Ar-Rahman Ar-Rahim gẹ́gẹ́ bí ìṣesí wa níjọ́ àkọ́kọ́ báyìí a ti sọ́wárì ètò ìdọ́lọ́ tó tóbi pé àwọn afọ́ bẹ̀rẹ̀ ìta fẹ́rẹ́ nípa. Ar-Rahman ar ni a sọ yìí pé ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀ ọjẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five issues lárí ìsòrí ẹ̀. alákọ̀ọ́kọ́ a ní ní ìbámu sí ayàtọ̀ ṣáájú ayàtọ̀ ṣáájú yẹn onáà ní alhamdulilayi rabi alabi na ta sọ yẹni pé ẹ̀yìn ẹ̀tọ́ tọrọ ni ọba tó ṣe kó ní ṣe ìtọ́jú fún gbogbo ẹ̀dá lórí ọ̀ràn nínú tọ́nà ọba wa fi ṣe ìtọ́jú ẹ̀dá òun ni à ń tọ́nà tó sì fẹ́ káwa náà ní láàrin ara wa torí ẹ̀rọ fi gbé wálé ní pé ara ní ọ̀rọ̀ ní ọlọ́ọ̀bá ní aláàánú tó sì ń ṣe àánú ní gbogbo ìgbà ní gbogbo àsìkò tọ́nà ọ̀ka ọ̀bá sàánú wa ní ìtìkàlùkù wa sí lójoojúmọ́ pa ẹ̀sẹ̀ ó tó kọ́lọ̀ òkúrí ẹ̀pà ẹ̀ ẹ̀rù ní òsínà tí òsínà dára kìí tí ẹ̀ fẹ́ gbọ́ tẹ́bá ti ẹ̀dá ọlọ́ọ̀ni ti ẹ̀dá ìfẹ́ gbọ́ ọkùnrin kan ní aṣọ lórí ẹ̀dùn rẹ̀ lọ́jọ́ mẹ́ta ó níyàwó jẹ́ fifty eight lọ́wọ́ pẹ̀ fifty eight àbàbà náà gbọ́ ó sì di ọmọ bíi three hundred ọmọ ọmọ rẹ̀ ti wọ́ two hundred mú àwọn àwọn orí ní ìlú ọ̀rọ̀ ìlú àwọn gbọ́lẹ́nu ó ní àwọn yẹn ti dẹ̀dẹ́kúdẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ tó ń sọ ní o kìsà yà kúrò àwọn kìsà yìí sí o ó lé nínú ti dẹ̀dẹ́ lọ́wọ́ ọ̀lẹ́ tó wá sí ìwòsàn fóun lóògùn state mọ́ ọ̀gá ló sí ìwòsàn fóun tààlà ó gidi ni wọ́n á bẹ̀rẹ̀ sọ pé nítorí sọ ìwòsàn fóun kó bẹ̀rẹ̀ kọ́ sámúsámú lọ́wọ́ olówó àti ìṣúná àwọn jọ ń jọ làwọn jẹ wọn ní bàbá àwọn bẹ́ẹ̀ ní <laughs> èyí lọ́gbọ̀n ní ìpínlẹ̀ mọ́ bá bẹ̀ oní bàbá àwọn oṣù àsìkè kàṣíwájú náà nígbà tá a sọ̀rọ̀ pàṣẹ mọ́ ìgbé nígbà tó bá mú wọn lẹ́nu ìwé ìfẹ́ bọ̀ mọ́ lọ dẹ́nu mẹ́ni oṣù náà não àwọn wa dá ló sì máa ṣe dàbí ká ah, ọmọ àṣù àti dábàdé náà rè <laughs> àwọn ẹni oṣù bẹ́ẹ̀ ni gbogbo àkùnrin sì gbogbo bí ni ọ̀dà rẹ̀ ká ló tó tù ká nígbà bá sára wọn ládàá yọ ọ̀gá kí adúlùfẹ́ bí adúlùdì báyìí lọ́ba ìdìbò lọ́pàá lọ́bẹ̀ mọ̀ wọ́n sì máa kábà bẹ́ẹ̀ náà làwọn ẹni èṣù ẹlòmí ìfẹ́ gbọ́ ẹtí ìfẹ́ gbọ́ sọ́lẹ́tọ̀ fọlọ́ sàmẹ́ lọ́dọ̀ tí a ẹlòmí ti tọ́lọ́ tọ́lọ́ òbí dẹ́sẹ̀ ibi tọ́lọ́ títí ó tóbi dẹ́sẹ̀ owó mọ́sálásí yóò kó náà ntọ́wà ní mọ́sálásí tí ó lówó àti ní ọ̀sọ̀ owó yẹn ló bá ti jáde tán lórí aago rẹ̀ lọ. èyí ti bí ọ̀bá yẹn ní o ẹlòmíì wọn ti kùlà lójoojúmọ́ ló ń gbàgbé tọ́lọ́ wọn rí níta ń ṣe tá lẹ́tọ̀ọ́ sáà ní ọlọ́pọ̀ lójoojúmọ́ ọlọ́run sì tún sọ yí pé ó ní Ar-Rahman Ar-Rahim bóun ṣe ń tọ́jú wa tó òun sì tún ṣàánú wa nínú ìtọ́jú ọlọ́run náà làwọn ti tẹ̀. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tá a sọ òun ni pé Ar-Rahman Ar-Rahim ọjọ́ orúkọ méjì nínú orúkọ náà wà nígbà ọlá nítorí kó rẹ̀ bẹ́ẹ̀ nínú tíra ọlọ́run ti ṣe Kùránì ó ìtumọ̀ rẹ̀ bẹ́ẹ̀ nínú àdìsá nẹ́bí ọ̀sọ́nà ọ̀làwọ̀ àdìsánà. ọ̀rọ̀ ẹlẹ́kẹta tá a sọ lórí rahman rahim ọ̀nà ni pé ìlẹ́gbàgbọ́ sí àkókò ọlọ́ọ̀kọ́ rẹ̀ wà àti àwọn ìròyìn rẹ̀ ìkànnì nínú gbàgbọ́ ni o tágbàgbé àràhàmánì lọ́lọ́run ká sì gbà pé ìjọra àmọ́ni ń túmọ̀ sí tòótọ́ lọ́rọ̀ ní nínú kan ní ìbàdàn ni. torí ẹ̀ láti sọ pé yá àmọ́ni rẹ̀ ká ní èrè ọlọ́ aláàánú sàánú mi o ọ̀gbọ́dọ̀ sọ pé yá àmọ́ni ahlika àdúgbò èrè ọlọ́ aláàánú pa ọ̀tá mi ọ̀bára wọn àpò ní ó Ya Rahman Riono Ọbala ní ìrọ̀kànú ní sàánú fún mi nípa àwọn òbí méjèèjì ọlọ́ba sọ nípa àìgbé wára káwọ́ mọ́ káàkiri ọ̀rọ̀ báyà sọ̀rọ̀ ìrọ̀ sọ pé ìrọ̀ náà bá sàánú àwọn òbí mi méjèèjì ń gbọ́ ọ̀jẹ́ pé àwọn náà wọ́n ní àánú mi lé ayé ń gbọ́ ọ̀jẹ́ pé àwọn náà wọ́n ní àánú mi ń gbà wọ́n wà gẹ́gẹ́ wọ́n náà bá sàánú fún ọ. ìdígbàgbọ́ nípa ọkọ̀ ọlọ́run àti tí ń tọ́ka sí ọjọ́ ìkan nínú orígun ìgbàgbọ́ òdodo ó sì jẹ́ ìkan nínú ìpín títà òní ìgbòho sí tọ̀bí ìgbòho sọ́dọ̀ mẹ́ta ìsìn ọlọ́run lẹ́kan ìsìn ọlọ́run lọ́kan pàṣẹ rẹ̀ tí wọ́n ṣe àásùn ní kọ̀lẹ́gbẹ́ kò sí dalẹ̀ lóye ìsìn ọlọ́run lọ́kàn nípa aṣẹ́déyìn ọmọ ṣe fẹ́dà ọmọ ṣe kọ́nà tó bá fẹ́ kí ìwúdí ọdún nítorí ọlọ́run nìkan tó bá fẹ́ gbá òní ọdún nítorí ọlọ́run nìkan pọ́ fẹ́ yọ sàkádé nítorí ọlọ́run nìkan ọmọ náà lọ́kàn. ìkẹta ìmọ̀lọ́run lọ́kàn nípa àwọn orúkọ rẹ̀ àti àwọn ìròyìn rẹ̀. lẹ́yìn ìgbà náà la sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin maana rahman rahim alimọ́kù bẹ́ẹ̀ lọ́gbà ìtumọ̀ rahman rahim àti ìyàtọ̀ tí ń bẹ láàrin àwọn méjèèjì ibẹ̀ láti tọ́ka sí pé arahman ọ̀n tàkà lórí pé ọlọ́run ní ìròyìn rahman ìròyìn àánú arahim ní tọ́ba lórí pé ń bọ̀ òní tán ó sì ń sáànù ọ̀ èyàn lè jẹ́ kí ọ̀pọ̀ ọ̀rọ̀ sọ kó o bá sọ lọ́dọ̀ pé àwọn òtítí ọmọ ti bẹ́ẹ̀ ṣùgbọ́n kéde fún ọ̀rọ̀. ọlọ́run bá ní kílọ́lá ó ní Ar-Rahman ọba tó ní àánú ńgbà àánú tí wàá wà fún arọ̀ ní ó tó wá ń àwọn ẹ̀dá káàbí àmì àánú yẹn. ẹlẹ́ẹ̀karùn-ún nínú kámẹ́rù bá ọ̀nà ìtàgbé omi tó bá tó sì bá ìtàgbé ní ìkìlọ̀ fún ni nípa àwọn èèyàn tí ẹ máa ń lé ìròyìn ọlọ́run lọ làákàyè tí wọ́n ọlọ sọ́nà àbòmí ìgbé tá a bá ti rí ìròyìn kan tọ́lọ́ mẹ́nu bá ń kọ́ra àbí àdéhìí ni tá a sì rí ìròyìn wọ́n sọ pé àti fẹ́ fi ọlọ́run gbé ẹ̀dá rẹ̀ orípa àròyìn yẹn ni wọ́n wà ní káfí ti sọ́dọ̀ ọlọ́run lápèjúwe àánú wọ́n sọ pé ẹ̀dá náà máa ń sàánú àánú sì ní kọ́kàn ọ̀rọ̀ kó láti wá ròyìn ọlọ́run pé ọkàn rẹ̀ rọ̀ ọba ní rárá ìkẹyìn ìtọ́lọ́ba ti ní àràmán wọ́n sọ pé àjọkẹ́ ayé arọ̀ ìmú àsàkẹ́ ọ̀run wọ́n ní kẹ́lẹ́ wàkàánà bí mú ìnà ìmá wọ́n sọ pé ọlọ́run jẹ́ oníkẹ́ báwọn kúkú ní òdodo. ṣùgbọ́n tí ìmọ̀ òdodo dúró lé lórí tó sì jẹ́ pé òun náà ní ojú ọ̀nà àwọn ẹni òdodo bá pé ní alùsùn náà jẹ̀máà ó ní pé ọ̀tọ̀ ní àánú ọ̀tọ̀ nìkẹ́ ìnìyàn ìnìkẹ́ alẹ́ ní ìnà àmúta àlẹ́ ìdíhùn àwọn tí wọ́n ọlọ́run kó ṣe ìkẹ́ rẹ fún nínú àánú ọlọ́run ẹnu àmì àánú ọlọ́run ní ìkẹ́ rẹ nígbà tí ìyá bá rí ọmọ rẹ tí ń sunkún àánú ògbé kí ló á sí ọ abébílé yọ fún lọ́yẹ̀ àánú lọ́kọ́kọ́ gbé kó tó wá mọ̀ sí kẹ́ fífún lọ́yẹ̀ wọn ọlọ́ọ̀bá àlejòọlá Ar-Rahman ọba tó fi pé ó ní àánú ni lẹ́yìn ìgbà náà ó tún wá ń ṣe ìkẹ́ nítorí àánú tó ní kọ̀wá túmọ̀ sí pé àánú rẹ̀ wá jọ tẹ̀dá o tèmi náà láti kà á lẹ́gbàá tá a bẹ̀rẹ̀ téèyàn lè gun lówó kí wọ́n á mọ́ lówó wá fún mi létí kí wọ́n á fún padà bí àwọn àgbò wọ̀ nígbà mo fi sànú ẹ̀ ah àgbéyè olú mi àdúgbò kú bàbá mi ó tó wá ní wá fún lówó. àìmọye tí ń bú ọlọ́run lójoojúmọ́ tí àwọn ọlọ́run tó sì tó ń lé bá. ọlọ́run sọ láyé nínú kùráyìn pé àkáàdù tàkáàdù sanáwó àti wàlá. أن يتفطرن منه وتنشق الأرض وتنشق الأرض وتشق الجبال حتى أن دعوا للرحمن ولدا فما ينبغي للرحمن أن يكون له أن يتخذ ولدا الله بارك لنا onísánmà ọfẹ ẹfọ pẹẹ ilẹ̀ náà fẹ́ fọ́pẹ́ anda awolè rahman walada nítorí pé ọlọ́lọ́mọ ọlọ́ọ̀pọ̀. ọlọ́run bí lórí ibi ẹ pé òun lọ́mọ ó sì tún ṣèkẹ́ fún wọn wọ́n sì tún jẹ wọ́n sì tún mọ wọ́n sì tún yọkẹ̀ wọ́n tún kọ́lé wọlé wọ́n tún ra ilẹ̀ mọ́lẹ̀. <laughs> sáàánú wa wọ́n ń bu ọlọ́ wọ́n ń bu ọlọ́ wọ́n yìí tún jẹ̀gbà tọ́ba ṣe fáwa ní wọ́n ń bu sáàánú sí bẹ́ẹ̀ àní sí bẹ́ẹ̀ ayàtà wíyẹ wà ní Suratu Maryam Quran chapter nineteen verse kalawo eighty ọlọ́ni wà kọ́ọ́lù tàṣàtà rahman wàlàdà aláàbà ọlọ́run tó wá nínú gbogbo kọ ọlọ́run wà lọ́kọ̀ọ́ àná ọlọ́run tó wá mú rahman bẹ́ẹ̀ ilé tó sọ̀rọ̀ láàyè wọ́n ní ọlọ́run bá aláàánú jùlọ ọmọ ẹ̀ka lọ́nà ńgbọ́dọ̀ tó lọ́wọ́ fi mọ́ ọdún rárá àyànfẹ́ ọmọ rẹ̀ alé wọn fún mi kí wọ́n tó sá lọ́wọ́ alọ́lọ́wọ́ mi ọlẹ́yìn lè bá wọn yí àyànfẹ́ ọmọ rẹ̀ ni ó mú un lọ́mọ ni ọlọ́run tún dé sí padà yìí pé wakọ́ ló ta sádà ọ̀rọ̀ àmọ́ wà dáadáa àwọn èèyàn yẹn sọ pé ọlọ́run bá láàánú jùlọ ó mú ẹnìkan lọ́mọ làkọ́díjì tó ń ṣe àní ìdá nǹkan ìmọ̀ nǹkan ìjọ́júmọ̀ ní tẹ́ wáyé ìtọ́nà ọmọ ọ̀fẹ́ lẹ́mọ̀ ń sọ yìí. تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا ọlọ́run ní sánmà ó sì fẹ́ẹ̀ fọ́ pẹ́ẹ́ ilẹ̀ bẹ́ẹ̀ ní yánú òkè ọbẹ̀ ọbẹ̀ ní wúlulẹ̀ ọfọ́ bíi andá onírúurú rahman wàládàá nípa pé wọ́n pe ọmọ ọlọ́ọ̀bá aláàtúndùlọ́ọ̀ ẹ̀dá tẹ́ bá ní ọmọ rẹ̀ ni yọ́ sàánú ọmọ oúnjẹ lórí lọ ọlọ́ọ̀bá láàánú kí sàánú gbogbo ẹ̀dá ẹ̀tún wa asosiéètì ọmọ ẹ̀tún fi ọmọ ti sí ọrùn wà máa yá gbàgé rahmani ayé ayé tẹ̀síndà wà dáadáa ọlọ́ni etí ògbódúmi ni etí ọ̀tọ́ ni kọ́lọ́ọ̀bá láàánú jùlọ ọwọ́ abẹ́ni kan إن كل ما في السماوات والأرض إلا آتي الرحمن عبدا gbogbo ti mẹsànán pátápátá àtìlẹ gbogbo wọn wọn wà á bá ọmọ ọba aláàánú ìlàlìkìyà náà kálukú lòlù ẹwù sí Ọlọ́run ni làkọlé asọrùn wà á dáhùn àdá Ọlọ́run ló ti sí gbogbo ẹ̀dá pátápátá tí òòrùn wọn wàkúndùn àti yàwó malẹ̀kìyà àti farida ẹnì kan ọ̀kan ní ọmọ dúró tiẹ̀ tí ọmọ jẹ́jọ́ tiẹ̀ wájú ọlọ́lọ́tọ̀ lálẹ́kìyà ọlọ́jọ́ nínú ọ̀dà àwọn. tó ti bẹ́ẹ̀ lórí pé wọ́n ń pe ọmọ ọlọ́run àánú ọlọ́run sì tẹ̀dá ìjọra wọn èèyàn ńlá àánú ẹ̀dá ní àánú ọlọ́run náà ní àánú àánú ọlọ́run wá sí ní ọwọ́ ayàtọ̀ sí ẹ̀dá àánú ẹ̀dá kò sí ìfowó tọ́lọ́ bẹ́ẹ̀ náà ni gbogbo òròyìn tọ́lọ́ ń bá lò ní tẹ́ẹ̀rí àpèjúwe rẹ̀ lára ẹ̀dá ẹ̀ gbọ́dọ̀ fi tẹ̀dá òǹgbò tọ́lọ́run ọlọ́sìn sọ fún àdúsúrà tó ṣúrọ́ ìpele iṣẹ́ akábífìrí iṣẹ́ ìkùn wọ́n wọ́n sẹ́mi ìrìnlọ́sí ayàkọ̀kọ̀lá ní sọ́ràtù Ṣúrà kò sí tọ́jà ẹ̀gẹ́ bí ọlọ́run tẹ́lẹ̀ wé ọlọ́run bá àṣẹmíìrù olùgbọ́ràn ní àlùbáṣírù olùrìnà ní ẹ̀dá náà sì gbọ́ràn ẹ̀dá náà sì rìnà ọlọ́run náà ló sọ pé kò sí tẹ́lẹ̀ wé ọlọ́run àṣẹ ìrìnà rẹ̀ tẹ̀dá ó ní bó ṣe mọ ìgbọ́ràn tẹ̀dá ó ní bó ṣe mọ ó ní bó ṣe rí kò sí kọ̀ọ̀kí àbẹ̀wò lọ́wọ́ bó tiẹ̀ tilẹ̀ jẹ́ pé tòótọ́ ni pé ọjọ́ ń kẹ́ gbogbo wa pọ̀ lé ayé ni yóò sì sàkóńgbè nìkẹ́ lọ́rùn ṣùgbọ́n àràmánù rọ̀hìn kò túmọ̀ sí etí túmọ̀ sí aláàánú jùlọ olùsí àánú. ẹlẹ́ẹ̀kẹfà nínú tábẹ́ńbá onáni takarúrú wúlò ràhmánù rọ̀hìn nínú kùrán bí àràmánù rọ̀hìn kò ṣe pa nínú kùrán nínú wàhálà táwọn onímọ̀ máa ń ṣe nìyẹn àwọn méjèèjì wọ́n jọ wá pọ̀ nínú Quran nígbà márùn yàtọ̀ sí bisimilayi rahman rahim nígbà tí ọlọ́run bá máa ṣàlàyé bẹ́ẹ̀ ìgbé òun ọlọ́run gbóòsè nílé gbogbo níyà bẹ́ẹ̀ náà ló ń ṣe láàánú ìgbà mi yóò gbó ṣe láàánú tó bẹ́ẹ̀ náà ló ń ṣe lé gbogbo yà ó mọ́yà yọ̀pọ̀rọ̀ pẹ̀lú àtọ́ ọlọ́ tó rí gbà lójoojúmọ́ tó ń jẹ tó mú rọrùn kó fi wá tàpá sí òfin lọ́lọ́ ìgbà mi yóò sì máa sọ fún wa pé àánú ọlọ́run bó tilẹ̀ kọ́kọ́ tó lórí ẹ̀dá kó tún ẹ̀kọ́ náà yọ á fi àjẹ́ o. ọlọ́dà wọ́n jẹ́ kí ni ọ pẹ̀ fún àánú tọ́lọ̀ bá ti fún wa o ọ̀la àti gbogbo ọlọ́run náà lọ kó sàmójúkò fún àgbogbo ìdára kò sí. ẹlẹ́ẹ̀kejì tàbẹ́nubá ó náà ní gbé aníkàwòye sí nínú àmì àná ọlọ́run nínú àmì àwọn ọlọ́run tí máa ń fi fáwọn ẹ̀dá rẹ̀ gbọ́dọ̀ sì ṣàlàyé ẹ̀rọ kọ́ra rẹ̀ lábẹ́ ìmọ̀lẹ́ ẹlẹ́ẹ̀kejì yẹn láti wá sọ pé inú àwọn ọlọ́run náà ní bí atọ́lẹ́dà àti bíbẹ tó jẹ́ kẹ́kẹ́ ọmọ abẹ rẹ́gbọ́dọ̀ ní wọ́n rọ̀ púpà yà kàlùkù máa yà ṣá wọ̀ ẹ̀ ọ̀tọ̀ ọlọ́ọ̀bà rẹ ìwé olùtọ́jú rẹ yà kàlùkù máa yà ṣá ntọ́ba òní máa dá tọ́ba wà ní irú rẹ̀ ìní ọ̀dà wáyà fúta nínú àwọn ẹ̀dá tó dáhùn tó tó wá sẹ́sà àwọn míì ó tún jẹ́sà ní wọn àṣekú àwọn ọlọ́run onídídá tó dá ẹ̀dá kìí sì wọ́n lọ yàn fún ara rẹ̀ ìwọ́ kọ́ lọ yàn fún ara rẹ̀ lọ́wọ́ àgbègbè ẹgbẹ́ mi lọ́wọ́ ayé ayé báyìí fún ẹ̀sẹ̀ wa rárá o torí ẹ̀sẹ̀ jẹ́ pé nínú ìsìlámù gbogbo kálukú ní mùsùlùmí lọ́nà gbogbo kálukú ló gbà bàbá lọ́nà mùsùlùmí ìtẹ̀lé ànábì wa sallallahu alaihi wasallam nìkan ní àwọn èèyàn kan gbà àwọn èèyàn kan wà. ibi téèyàn wá tí èsì ní ìyàlẹ́ olùtì ìgbọ́yá two thousand nìkan ní nàìjíríà nìkan èmi náà fẹ́ máa lọ ní ayé ní ìpínlẹ̀ àti nàìjíríà mùsùlùmí wà bàbá báyìí mùsùlùmí bí mi ìyá báyìí mùsùlùmí bí mi àgbàlùkù lọ́yìn rẹ̀ ni bóò ló ṣe wá sọ pé ìṣe mùsùlùmí fọlọ ọ̀ntara rẹ̀ jẹ ọ̀ntara rẹ̀ jẹ kò sí ìgbàgbà tó wà lórí ìgbẹ́ àti kọjá pé kíni kọjá pé ọgbà ẹ̀sán àbọ̀lọ́ ìyẹn ni pé tọ́lọ̀ ń fẹ́ ní kálukú tẹ̀lé ọbẹ̀ ọkọ̀ ọlọ́run fún wa selection ní àwọn ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n wà nínú tẹ̀ majority ti ṣẹlẹ̀ sí wa a ní choice lórí ẹ̀ a ní choice lórí ẹ̀ àtọ́ ọlọ́pàá ní pẹ́lú ọ̀sán fún wa inú súrọ́tù àrùráì Quran chapter thirteen verse fifteen ọlọ́ni wà ní láàdì yẹ́sùdù máa ń fi sàmà wà àti wà láàrúbí táwọn àwọn àkàrà ha wà bí láàrú pẹ̀lú gbogbo wà lásọ. ọlọ́ni gbogbo ti gbẹ sọ́mà pátápátá àti lẹ́lẹ̀ ń tẹ̀gbà táwọn àwọn míì fínúfíndọ̀ wọ́n ń tẹ̀lá fọlọ́ wọ́n ṣe sùdúrù fọlọ́ wàkàrí ha àwọn míì sọ pé rárá àwọn òṣèlú náà ṣùgbọ́n nǹkan oríṣiríṣi kankan ṣẹlẹ̀ tí wọ́n ti wọ̀nyí jọ́ sùn lé tẹ́lẹ̀ pé àṣírá tọ̀dọ̀ lọ. wádìí là á lò ó ń gbogbo ẹwà àṣán bẹ́ẹ̀ náà ni gbòógì wọn yóò forí balẹ̀ kọ́ náà lówùúrọ̀ àti ìrọ̀lẹ́ tọba wá wù ọ̀tọ̀ ọ̀tọ̀ pé ọ̀dà bí bọ̀dá wọlé tó yín ká àdìdáyé tó láàrin àbí mẹ́rin tọba sọ pé rárá o ò ní jẹ́ kí gbòógì tiẹ̀ ó forí balẹ̀ fọ́ náà kọ́ á lọ ń gbòógì rẹ̀ lọ́wọ́ pé ọgbọ́n yìí kú lójú mẹ́rin ojú mẹ́rin ni ọ̀nà jọ lẹ̀ ẹ ò ti طوعا وكرها وظلالهم بالقلوب والآصال gbòógì gbòógì kálukú olóńgbòrí tẹ́lẹ̀ bọrọ ó ti dẹdà bọrọ tí túmọ̀ sí pé gbogbo wa mùsùlùmí bọrọ abẹ́ akọ ṣùgbọ́n islam tàbí sọ̀sọ́rọ̀ àbúwá sáà tẹ̀lé àbá tẹ̀lé ẹ̀ bẹ̀rẹ̀ àwọn kan ti tẹ̀lé ìlànà ọjọ́ ọ̀ sọ nígbà àti ọlọ́run òní dídá tó dá wa nínú àánú ọlọ́run òní ṣíṣe tó ṣe wá ní èèyàn ẹ̀dá mi ń bẹ lórí ìpẹ́ tí ọ̀dà bí èèyàn ọlọ́run sísọ yìí tó wá lápọ̀ nípa ọ̀rọ̀ àwọn náà bá ní Adam àwọn ọlọ́run làwọn máa gbé àpẹẹlẹ wa agbé fáwọn ọmọ àtẹlẹ Adam lọ́pọ̀ nínú gbogbo ẹ̀dá ọlọ́run kọ̀ṣẹ́ tó gbé làákàyè rẹ̀ làákàyè development ni tọ́lágbára lórí iye tọ́jà bẹ́ẹ̀ máa lórí Adam èèyàn jàǹjàǹlẹ̀ ẹ sì ti rí nǹkan tó ti ṣe lọ rẹpẹtẹ ẹ máa wà àròwé yẹn tó tóbi nǹkan tó ṣe tu ẹ̀gbẹ́ ìrìnàjò abẹ́rẹ́ ló ṣe ọmọ ẹ̀dẹ́ nìyẹn nìyẹn ọpọlọ ká dìbẹ́lọ́pù ẹ̀ ká fi kẹ́kọ̀ọ́ ká fi sóríṣiríṣi nǹkan ká fi wọlé lọ́gà kúrúkúrú ká tó ṣe lift sí gbàdá wà pé ìgbìmọ̀ ọpọlọ wa á ti ṣe lift kọ́ ọmọ gbé àwọ̀ àwọn ìràwọ̀ nínú ẹ̀ ṣe táwọn ọmọ nínú ẹ̀ ṣe àwọn àtìyàn ń dúdú àwọn òní ọpọlọ tó wà wọn kàn ní agbára láti ṣe àwọn nǹkan ní ìdáwọ̀ làgbà lórí ẹ̀ ṣùgbọ́n pa ọpọlọ ọpọlọ wọn kò jà nígbà tí àdàgbà àwọn ọmọ alẹ́ ìṣàlá àtọ̀sán tó ẹ̀ ń gé jù wọn ebi wọn máa bá lẹ́yìn wọ́n sì ń gbọ́n wọ́n sì ń gbọ́n ó sì ti kú sórí òkú ọ̀pá tó ń lọ wọn ò sì máa wọ́n sì ṣiṣẹ́ tó títí tí nǹkan tó wá jẹ pọ̀pá tọ́wọ́ adé pé ńgbà tí ó lè lówó bìkì ẹ bá ẹ táwọn ti dẹ́lá ta ló ní tipẹ́tipẹ́ táwọn sì wọ́n tó sì wà lórí òkú ọmọ wọ́n lè léyìn ẹ̀mí ìyọ̀wọ́ sí làbẹ́ yìí tọ́wọ́ adé yẹn ló ta ọkùnrin ta kò béèrè oúnjẹ kò <laughs> kò béèrè tí mú ó sì dúró kojú kan náà àwọn ìjà náà ṣe làákà yìí wọn ò ní làákà yìí tó a èsù jẹ máa ń bẹ lọ́wọ́ yẹn kò ní làákà yìí tó a bí wọn bẹ lọ́wọ́ tó gba àwọn tó dáa jẹ di wàhálà ntọ́ wà fún náà. dídá wa tọ́lọ̀ ń dá lórí ìṣesí ọmọ ẹ̀ ènìyàn nínú ìkànnù àmì àwọn ọlọ́run bẹ́ẹ̀ náà sì nínú àmì àwọn ọlọ́run tó lọ́n tó kọ sínú Kùránì àwọn èèyàn ló ọlọ́run kó pàápàá wọn wá sí àwọn kan nínú àrùn ọmọdé mọ àwọn tó ṣètò àwọn táwọn lè nínú àmì ọlọ́run nínú àmì ọlọ́run òun náà ní pé gbogbo kan kéré kéré kéré kéré tí ń bẹ lórí ilẹ̀ ọlọ́run wá dá wọn ọwọ́ àbò àwọn pé táwọn ọmọ wọn lù káwọn ọmọ tá a bá gbé tá a ṣe làákà ìta gèdè lómi ọjà káwọn àgbẹ̀ táyọ̀ mọ́ ẹlú àdìdẹ̀kùn ìsìlẹ̀ tí ò ní wà á ṣùgbọ́n wọn fẹ́ ju ẹ̀ wọ́n fẹ́ ju àdìkún gba ẹ̀ lọ́nà tí ó nínú àánú ọlọ́run onú ẹ̀dí ètò tọ́lọ̀ ṣe lórí ilẹ̀ nípa àwọn ẹ̀dá yìí á jẹ àmọ́ láì lọ nípa lọ́ra ẹ́jì tí ọ̀sẹ̀ bá wà lọ́wọ́ ta tó ju àfi tí ọ̀dọ̀ rẹ̀ ọba àjẹsí ọba àjàmọ̀lá ọba àbúgàrí ọba àjẹsí pé asọ̀rọ̀ òkè lọ́lọ́ àbí ní géètì ilé gọ́ọ̀gọ́fúnà tí tọ́jẹ́ pé sáfì ọ̀sẹ̀ fún ni sàláàdì lọ́lọ́tọ̀ ráìsì lọ́lọ́tọ̀ ẹran lọ́lọ́tọ̀ ìgbín lọ́lọ́tọ̀ gbogbo ẹ lọ́lọ́tọ̀ òǹlọ́ ìkan náà tí ó lọ ẹ̀bà tí wọ́n náà jẹ náà ni ó lọ ti Mr. Gómìnà ẹ̀wà ni ọlọ́run tó wá jẹ́ pé ibẹ̀ láti ti lọ béèrè fún ọ̀nà tí ó lọ ọ̀kan mú ni ah! wọ́n lè tún sọ pé alùpùpù rẹ̀ ò ti dé látàbùdá wọ́n tó ní gbèsè nìyẹn nínú kọ́ sọ̀tẹ́ẹ̀lì oúnjẹ àmì ọ̀la tó bá ti wà lọ́pọ̀ tó ti mílíọ̀nù lọ́ọ́ fi ntọ́jẹ́ kókó tá a ti sẹ̀mí ọlọ́wọ́ fi ní ọlọ́ bọ́bá fi ní ọlọ́ ni wọ́n fi ṣòṣèlú ni òṣèlú kọ́ wọ́n sí òjìbìtì ní ọmọ òṣèlú òṣèlú ìdúkọ́ ni wọ́n pè é ìṣèlú èyí ó wù yẹn kó gbá ọmọ ìyá mi náà nílé eléyìí kan náà ìjọba wa aláwọ̀ kan náà ìjọba wa àtàn mo lè gbọ́dọ̀ dá ti dá ní. wọ́n lẹ́tọ̀ọ́ sí ìjọba yìí wọ́n lẹ́tọ̀ọ́ sí ìjọba yìí wọ́n lẹ́tọ̀ọ́ sí ìjọba yìí òsì ní ti gbèsè. ṣùgbọ́n jẹ́ ni wọ́n ṣe jẹ́ lu nígbà wọn bá dé mẹ́ta àwọn tí ò tí yọ tẹ́lẹ̀ yọ wà yọ dáadáa tí mo tí ì tẹ́lẹ̀ yọ wà yọ rẹpẹtẹ tó sẹ́kù. wọ́n tún gbọ́dọ̀ láàbùrọ̀

mo rò pé ọlọ́run lè fi àjà wọn láyé kí àwọn ìdórí àwọn èèyàn kan abẹ́rù ni tí ẹ bá ń rò ọyẹ wọn mọ ọrùn mi kí wọn máa gbẹ adé arúgbé pẹ̀lú gbogbo ọlá ìbànújẹ́ ni lórí àwọn èèyàn tí wọn gbọ́ bá mílíọ̀nù báyìí ni wọn ẹlòmíì kúlé nítorí nítorí ìyà nítorí àìlóògùn nítorí àìsí security lóríṣiríṣi àṣìbọn ta ìbọn tí wọn sì ta ó sì lọ́bẹ̀ náà ní ẹ̀ka pẹ̀lú orí rédíò lásán náà kò sí pé owó kàràkàrì tí ẹ lọ fún tètè owó kéde rẹ̀ kí láti kó lè mú bọ́ọ̀rọ̀ dáadáa kọ́ wọ́n sì ta sẹ́yìn ìjẹ́ ni wọ́n ń pè ní lóṣèlú kọ́lọ́kọ́ bá aṣọ lóṣèlú ilé owó. nínú àánú ọlọ́ tó ti fáwọn ẹ̀dá òun náà ní pé ìgbà láwọn àsìkò kan á lẹ ọlọ́wọ́ kan á pàpàṣíwájú adikónkóló tẹ́lẹ̀ tí ń fọ́ lọ́yàn tí ń gbé sẹ́yìn abọ́wájẹ ní fẹsẹ̀ rẹ̀ ara rẹ̀ ní oní ọ̀tún ń gbé yẹn ẹ̀jẹ̀ ń gbé oní ọ̀tún ń gbé yẹn inú àwọn ọlọ́run bí stages yẹn ti wá lọ ọwọ́ ajẹ́ general àwọn lórí gbogbo ẹ̀dá tó bá wọn náà lè dá wa sílẹ̀ lẹ́ẹ̀kan náà gbogbo òkú fọ́fọ́fọ́ lẹ́ẹ̀kan náà àwọn kan ń lọ wọn ò kú àwọn tó kù máa sẹ̀mí bọ̀ àwọn kan jẹ́ bàbá lónìí àwọn kan jọ ọmọ lónìí gbọ́ báyà ní wọ́n ti bàbá lọ́la nínú ètò ọ̀rọ̀ nínú àná rẹ̀ sí. ọmọ mi ọmọ mi ọmọ mi ẹ̀dá ọlọ́run ẹ̀dá ọlọ́run ni ẹ̀dá àtọ́mọ rẹ̀ àdídé ṣe tiẹ̀ kálàmásìkì gbogbo ẹ̀ kúrò gba aládáwọ̀ lọ. nínú àwọn ọlọ́run òun náà ni ó sì wá nú ẹ tí ẹ ń sẹ̀mí lórí ilẹ̀ ẹlẹ̀ àwọn ẹ̀dá mi bẹ ọ̀kọ̀nfínẹ̀tì fún ẹ tó gbó yìí bẹ ìmí ìnú omi lọ́wọ́ ìmí ìnú lẹ̀ẹ́lẹ̀ ló máa ń gbé tẹ̀bá wà lẹ́nu mi ẹ̀dá ọ̀gá wọn sọ ó lè gbẹ ó lè ó lè gbẹ pẹ̀lú abẹ́rẹ́ ẹ̀ wọ́n fọ ẹ̀ wọ́n ẹ̀ wọ́n fọ kótó omi ẹ̀ wọ́n bá gbàgbà kótó mi kó tó lẹ̀ kòkòrò mi ó níbi tí wọ́n gbẹ ilẹ̀ lé yóò sì máa ṣẹ̀mí yóò sì máa jẹ yóò sì máa wọn àwọn yóò sì máa dá so inú àánú ọlọ́run ni pé àwa wà ní tó ní ká máa lo ilẹ̀ àsìgbọ́dọ̀ sílò ọlọ́mọdé àsìlò inú àánú ọlọ́run inú àmì àánú ọlọ́run oní ẹni ríran tọ́ra àwọn àdébí ọlọ́run ti wà kí wọ́n wá fọ̀nà wà àti tíra rẹ̀ tó sọ̀kalẹ̀ nínú ọ̀gá tíra rẹ̀ tó lẹ́nu yìí nínú Kùránì àdìgẹ́ nínú kútùbà tí a kà fún wa. ó ní wà hablullahi matin okùn ọlọ́run tó yí nínú Kùránì kò sí ẹ̀rí dá okùn ọlọ́run tó yí onínú Kùránì ẹ̀rí ẹ̀rí dá. kò sí kóra àwọn ẹlẹ́wọ̀n wa àwọn yẹn gbìyànjú gbìyànjú láti yí padà wọn rí yí padà kódà àwọn àdéhùn tí wọn gbé lẹ́nu dẹ́mẹ́ta yìí wọ́n wá ń tẹ translation nìkan ọ̀wá fi àyà kóra àtẹ̀dẹ́ arálábà wọ́n fi sí kó lè bá a di kọ́rọ̀ rẹ̀ lè dàbí bíbélì ń gbọ́ báyà tí bá ṣe oríṣiríṣi ọmọ ìdájọ́ tó wà láwọn àwọn kọ́rẹ́ ti ń gbé yìí gbé níṣẹ́ làwọn máa ń béèrè lọ́tún ló ṣe ẹgbọ́ sáà sọ́lẹ́tọ̀ kí yọ̀ọ̀yà Quran tó jẹ́ English nìkan tí ò ṣẹlá abáhámẹ́ ọ̀gbọ́dọ̀ ràánù nídìí ẹ̀ wọ́n kó nǹkan ọkùn lẹ̀ ráyà òfin nínú bẹ́ẹ̀ni ní kọ́ra lẹ́yìn tó sẹ́wọ̀n ọ wà ní ọ̀bá gbà mọ́ nínú ìṣe ọ̀bá any other language either English or Arabic or any other language wọn ó sì fi arabic ẹ̀ tí translation ẹ bá wá rújú ẹ wà wọ arabic tẹ́ ẹ bá mọ̀ nípa rẹ̀ ẹ lè pe ọ̀jọ̀gbọ́n tọmọ bá arabic ti ọjọ́ ibi ìdúdú ní translation báwa túbọ̀ ló ṣe lè gan ní arabic ara àsọtọ́ náà tó yẹ kọ́ra mi ọlọ́run ní iná náà lọ́nà sáré náà kékeré wà iná làwù láàfin gbogbo dágbájọ́ àwọn ọlọ́run aṣọ kékeré kalẹ̀ adékèrè náà ní kọ́ra kèsì tó sì lẹ́yìn àlásárì ìnà nàìjíríà sáré náà gbélé wà ìnà àbúlá àfihàn dájúdájú àwọn ọlọ́run náà sọ kùrọ̀ áàlù kalẹ̀ tí í ṣe ìrántí fọ́mẹ̀ léèlì wà ìnà àbúlá àfihàn. àwọn ọlọ́run náà láti máa dáàbò bò ọ̀gá àwọn ọlọ́run sọ kalẹ̀ yẹ oníkùrọ̀ wà ábùdúlà ìlú ti okùn ọlọ́run àdéhùn ọlọ́run pé sọ́dọ̀ àwọn ọmọ ẹ̀rẹ́ ní tí ò ní já tí ò ní tí wà wúwà bí ìrọ̀lẹ́ àjì ìrántí ọlọ́run tọ́lọ́run ti ṣe yékéyéké tó ti wà perfect ti jẹ́ hakim bàbá ṣe tún hakim sí ọ̀dọ̀ kan kó o sì tún máa tún hakim náà sí nǹkan tó tọ́lọ́ ti perfect wà wúwà síra ọ̀ọ́ tọ́ba fẹ́ òdodo tọ́fẹ́ wíṣítì táyì ojú ọ̀nà tó straight ní Quran tọ́ba ti mú nǹkan mí ma ọ̀nà olómi ó lè kọ́kọ́ bára ní mọ́sálà àti mọ́sálà dé olúlọ́yọ̀ àti olúlọ́yọ̀ dé wúro ọ̀sẹ̀ wà á tó wá tẹ̀ darí bọ̀ ọ̀sẹ̀ wà á tó wá tẹ̀ darí bọ̀ tó lóko wíṣìn ọ̀tá yóò ṣe siratu mustaqim siratu mustaqim oní straight line tí ẹ bá fà láti bí tọ́ wà níbi tọ́ lọ tọ́ba ti lè yà bàrà báyìí ojú kò sọ̀rọ̀ àti mùsùlùmí nìyẹn Quran wà sọ̀rọ̀ àti mùsùlùmí ọ̀nà àti ojú ọ̀nà tó dúró tọ́ wọ̀nyẹ̀lẹ́bí látẹ̀sí lórí ilẹ̀ àwa bífẹ̀ẹ́nu kútulẹ̀ ọ̀pọ̀ tó kò lè affect content Quran ààrùn inú àdúmọ̀ sí ọlọ́rin tí ó sọ̀rọ̀ ìgbé ha ah, ayé àwọn àníkọ́ àdúgbò ìfẹ́ ló jẹ́ ẹni ó ní ń tú sí o bí àwọn ọmọ tí ẹ dé ló gbà lásìkò yìí oyé o fún wa wọn wà lálẹ́ ọ̀fíṣíálì àbí akadẹ́míkálì kí wọ́n dúpọ̀ bẹ́ tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ series of tutors tí mo fi ma ọ̀tún sósì wọ́n kà tí àtìtí sí i wọ́n bá tó ká mi tọ̀tún ta òun dá àwọn ti parí ti dọ́rọ̀ tó ti ka tí àmì àbá náà <laughs> àbá náà nìyẹn ẹ̀sìn dàbí ẹ̀sìn sí gbogbo ẹ̀ dá ti dá ti náà nà wọn dọ́rọ̀ àwọn onímọ̀ wa dìde sí ìdánù wọn ti mẹ́wọ̀n ìdánù àbá wa ti mẹ́wọ̀n ọgbọ́n ló kọjá yìí ọdún àwọn ọlọ́pàá náà wò àwọn náà tó fi àjẹ náà wò gbọ́ wá jáde náà rí ẹjẹ́ wà pé ọ̀ṣà ọ̀ṣà àmójúwọ̀ ẹtì ẹ̀ sẹ́ńdé ọmọ tẹ̀lé bẹ́ẹ̀sì mọ́ ẹjẹ́ olóye ìfẹ́ ẹnu wọ́n sì fi ń tú ọ̀rá wọ́n sì fi ń tú àjèjì bá a ṣe dúkọ ìjọ wọn ò ní wọ bàtà wọlé wọn kàn wọ bàtà wọn lọ́dọ̀ àṣírí kí ló dé wọn lọ́lẹ́tọ̀ọ́ ni wọ́n wà nípa ẹ̀sìn ṣé àdìsí tí ẹ̀yin mọ̀ táwọn ọ̀mọ̀ rà á àdìsí tẹ́yìn mọ̀ táwọn sàbí ọ̀mọ̀ táwọn tàbí ọ̀mọ̀ àdìsí tẹ́yìn mọ̀ nàìjíríà táwọn ará mọ́ká ọ̀mọ̀ rárá táwọn ará mẹ̀dínà náà mọ̀ tí wọ́n mọ̀ káírò tí wọ́n mọ̀ gbogbo bí táyì wà lágbàáyé àbí àdìsí wọlé àtúntò ńlá rẹ̀ tòótọ́ àdìsí tọ́ka sí wọ́n lẹ́tọ̀ọ́ kéèyàn ó fi bàtà kí òun àdìsí tọ́ka sí èsì tó ọ̀pọ̀ bàjẹ́ àwọn tó sì pé ìwọ̀n ìwé ìwé wọn ṣùgbọ́n tó dájọ́ fẹ́ ló kò sí pé ní ilé ìjọsìn ọlọ́ a sì fẹ́ kọ́ máa neat bí ẹ sì ní òkú gbẹ ọdáwó mọ́sálásí yọ mọ̀ fọ́ra náírà owó rẹ̀ yọ mọ̀ fọ́ra lójú ni pé ká tiẹ̀ fi gbà àyàn kọ́ máa neat mọ́sálásí kọ́ máa fọ́ mọ́sálásí kọ́ máa fọ́ tọ́lẹ̀tì kọ́ máa fọ́ gbogbo ńgbà bá jẹ́ bí ọgọ́rùn-ún káwá kó bàtà oríṣiríṣi káwọ̀ mọ́sálásí ńgbà jẹ́mọ́ bí bá dé tí ẹ bá fẹ́ táwà kí wọn tán táwọn náà tó bí fẹ́ láti ibi wọn kọ ti bẹ̀rẹ̀ tó mú balẹ̀ balẹ̀ jù <laughs> jẹ́ yìí ṣùgbọ́n kọ́ yẹ kí ẹ̀kọ́ tí kọ́ ní ní ìfẹ́ ẹ̀kọ́ ti wà lọ́kàn wọ́n wá wá àwọn míì tí wọ́n mọ̀ pé balọ̀kùn ló sì kẹ́lẹ́ bá síríọ̀sì pẹ̀lú wọn torí kẹ́ fẹ́ pè yín lọ. wọ́n ti ní àkídà kan lọ́tọ̀ kẹ́ fẹ́ pè yín lọ. gbàgbó ni àwọn ti kọ́ bọ́lá bóòlù àwọn ti kọ́ géèdì bọ́lá bóòlù àwọn ti kọ́ ndẹ́wọ̀n àwọn wà lẹ́lẹ́lẹ́ àwọn nǹkan tó sọ́jà yẹn àwọn ọmọ fàwọn àwọn yóò fún bàbá wọn sọ̀rọ̀ gbọ́ kọ̀ wá síbi kankan kí ẹni tí ń ṣe gbogbo àgbáyé pátápátá ẹ̀yin kanu káàrò òbí lè wá pé ẹ̀rí ẹ̀rí tí a ẹ̀ wá fẹ́ lọ di júmọ̀ láàrọ̀ bàbá lọ ayé àwọn olùkéde ọdún àkókò ara wọn ti dé ooo ẹ wá ní ìsọdẹ ẹ wá ní wàhálà ọ̀gá ọdún ọ̀gá ọdún ní kọ́mọ́sálásí lẹ̀ ń bọ̀ ọ̀yá lẹ́nu jẹ́mẹ́tọ́ náà ní o ti mọ́ ọmọọṣẹ́ gbogbo ẹ̀ mọ́tọ́tọ́ mi rárá o gbogbo ń tẹ̀ fẹ́ lóṣù tí o sì lápọ̀ lẹ̀ àkídà wọn ṣùgbọ́n wà náà àkọọ́lẹ̀ bá yẹn sọ́sọ́ náà ìdí mọ̀ náà kò wá sí mọ́tò àbòkè ní àtẹ̀tẹ̀ tí ń lò ní ìsìn ìdá ní sọ́sọ́ náà kí kẹ́yìn tó ṣe kẹ́yìn tó ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀ mọ́ kẹ́yìn náà ni tó ń kí dínà ẹ̀ lásìkò ẹ̀ lá tó ṣe kẹ́yìn ó túmọ̀ sí pé ó ti pa ètí kọ́kọ́ tí ó ti parẹ́ ó làwọn sàbẹ̀ ń ṣe ó làwọn tàbí ìjẹ́tẹ̀lẹ́sàbẹ̀ ní àjogún àjogúnbá nílùú Mẹ̀dínà nílùú Mọ́kà títí dòní gbóò ló sì wá jẹ́ tẹ́yìn wà sọ pé àwọn ọkọ mi very bad so pọ́lọ́pọ́ máa tọ́ ọgbà sọ́nà nílà àwọn àbá sọ pé wọ́n lẹ́ni látẹ̀sí lórí ilẹ̀ àwa Quran ní fẹ́ wá ní nígbà báyá ṣe kéde yóò tó fẹ́ tí ò rí yẹ ó ti fẹ́ lọ àwọn tó yí òye ní báwọn kan ṣáájú wọn bẹ̀ bàbá ìmọ̀mù àdá inú ọ̀rọ̀ tí ẹni ẹ̀sọ́ ọ̀gbìn ọ̀gbìn ẹ̀jọ́ torí lọ́lọ́ àgbọ̀ tẹ́gbẹ́ o tálà fáàní lọ́kọ̀ yìí ló táàmì ọ̀gbọ́ yà fáàní lọ́kọ̀ yìí kírun ló ní ẹ̀rọ kírun ní àrùn ọba wọlé òwúlé sọ̀rọ̀ kan ọkọ̀ bẹ́ẹ̀ bàbá àbá yìí lọ́kọ̀ yìí gbé ẹ̀jẹ̀ mọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ti yé mọ́ àbá yìí lọ́kọ̀ yìí gbé ẹ̀jẹ̀ mọ̀. torí pé ẹ̀kọ́ ìsìláàmù àtẹnudẹ́ àtẹnudẹ́ látọ̀dọ̀ àtẹnudẹ́ àtẹnudẹ́ àtọ̀dọ̀ àtẹnudẹ́ láàrin àtẹnudẹ́ lọ́kọ̀ bẹ́ẹ̀. tí ìbá ṣe pé àwọn sàbí rà ní sọ̀tọ́lá àwọn àbí rà wọn sàbí àní mo bá ti máa kírun àwọn ọmọ ògùn kúrò àwọn ẹkínu ẹkínu ṣùgbọ́n wọ́n ṣe lójú àwọn kẹ̀kẹ́ ló ń dogun ẹ̀ títí tí kìí ṣe ibẹ̀ láwọn ọmọ wájú kò tí mọ̀ ní ìdílé ìdílé tá a ṣe kíun lójú wọn àwọn ọkọ̀ ọmọ kí o pẹ̀lú wa bá a bá fọ ọmọ yàtọ̀ fọ ọmọ yàtọ̀ àfi ẹgbẹ́ yóò fi ẹgbẹ́ ó lè má ti mọ̀ ṣe dáadáa o ṣùgbọ́n yóò mọ̀ ibi tí ètì ọyàtọ̀ tọmọ káàkiri tí ò rí mùsùlùmí rí yọ ọmọ kanú àdìsí ọmọ kanú kùránì ó lè mọ bí ẹsẹ kíun láyé láyé àtọwọ́dọ́wọ́ ni kí ní èsì ọ̀pọ̀lọpọ̀ àtọwọ́dọ́ àtọwọ́dọ́ àtọwọ́dọ́ ìdásílòsì gbóò wá ní yóò tó wáyé máa wọn sàbí bí a ṣe pọ̀ tó wọ́n máa wọ bàtà wọn mọ́sálásí àwọn tàbí bí a ṣe pọ̀ tó wọ́n wọ bàtà wọn mọ́sálásí ìwá ni àníírí jogún láti gbà náà tí káàkiri kó ti mọ̀ gbà ah, nínú ìṣiṣẹ́ àwọn mùsùlùmí iná ìmọ̀ wọ bàtà wọn mọ́sálásí ẹ̀yin lẹ́sẹ̀sẹ̀ wá sọ ah, sí ọ̀rọ̀ ọ̀nà yíyẹ wàlá tẹ́lẹ̀ tẹ̀lé sómi ilẹ̀ àdìsí náà Quran tẹ̀rí yẹn inú agbọ́rọ́ ní bí ẹ bá fẹ́ fi àwọn da ìtumọ̀ rẹ̀ yóò tọ̀ wọn darẹ̀ láàmú ni àwọn yóò gbó. wàlá tẹ́síbà omi ní lulẹ̀mọ́ báwọn afa àtìlẹ̀ kí wọ́n ṣe ìwádìí tó àtàfẹ́sì àti tẹ́sítà àfẹ́sì. n ò lè pé àwọn tí wàá ka Quran ka Quran ó ti yú àwọn báyìí wọn nídìí nǹkan yẹn lọ. rìsáàcì ọmọ ilé rìsáàcì lórí wàlá yàtọ̀ à ń kẹtẹ̀rẹ́ àtàwọn wa. tóra ò lè gbókò lè jí nítorí báwo yẹn kan kọ̀ wọ́n wá kọ̀ wọ́n láwọn ọ̀gá ti kọ̀ àwọn tó kọ̀ àwọn kó wá lórí ẹ̀sà ọlọ́ọ̀ni láyéláyé tẹ̀lé. wàlá àtàǹkọ̀ bí ajá ìgbòho èèmọ̀ ti bẹ́ẹ̀ tó kọ̀ àwọn olè tán nínú àánú ọlọ́run tó òun náà ní Kùránì Kárím nínú àwọn ọlọ òun náà ní àwọn òfin rẹ̀ tó ṣe fún wa tá a lò tá a bá sì ti lò á mọ̀ rí àǹfààní ẹ̀ nínú àwọn ọlọ́run lórí ìyẹ̀pẹ̀ nínú kíni nínú àná ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ tí ẹgbẹ́ títà gbogbo jòrò jẹ gbogbo tó ẹ ní mẹsẹ̀ bí ká gbé ó ní pòfẹ́sọ̀ lọ́dà àbá lóde mímọ́ nígbà ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀tí ní sẹ́yìn ẹ̀wọ̀ ẹ̀wọ̀ millions of people àti billions of people ti sílẹ̀ ti jẹ so inú àná ọ̀nà iná là ìmọ̀ ti bẹ́lẹ̀ inú àná ọ̀nà iná ni ìmọ̀ ti bẹ́lẹ̀ inú àná ọ̀nà òun náà ni ká kọ́ ni ká sì ìmọ̀ àyàn ìkọ́ ni ká sì mọ̀ nínú àmì ọlọ́run nínú àmì àmì ọlọ́run. nínú àmì ọlọ́run gbogbo eré lọ àti mú ayà ìwà gbogbo èsì òun náà ni àwọn olùkọ́ tọ́lọ̀ ti fún wa lórí ẹ̀sẹ̀ àti ìtàn tọ́lọ̀ ń pa fún wa ní Kùránì kò ní dé ẹ̀kọ́ fún wa sọ nínú àmì ọlọ́run òun náà ni agbára tọ́lọ̀ ń ṣe fún yàn láti lè ṣe ìgbésẹ̀ ṣe ìtọ́ba fẹ́ ṣe ẹlòmíràn ọ̀pá wálẹ̀ sí yọgbà ọlọ náà nínú àgbọ ọlọ òun náà ní ìwà àtọjá tọlọ fi ọmọ ẹgbẹ lọ́dọ̀ àwọn yẹn ẹ̀tọ́ lọ bá tó wá rọ yìí pé kọ wà pẹ̀lú àwọn èèyàn rẹ bá dúpẹ́ lọ tó dúpẹ́ lọ àwọn èèyàn mi bẹ lọ yìí pé èèyàn mi ẹjọ́ yìí òun náà ní ìyẹn púpọ̀ ẹ̀wọ̀n nínú àgbọ ọlọ tọlọ tọba kúrà tó náà ní ìrọ̀rùn tó ń ṣe pa pẹ̀lú bíbí wọn nínú àwọn ọlọ́ ó náà ní gbọ́dọ̀ ṣe pé ká jẹ́ ìbátan fúnra ara wa ìbátan ó láǹfààní oríṣiríṣi ti ń ṣe láàrin ọ̀rẹ́ ènìyàn nínú àwọn ọlọ́ọ̀ni bíbà tó dé ọlọ́ọ̀ sì mú kó nínú àwọn ọlọ́ọ̀ nígbà tó bá gbàgbé kó tọ́kọ lè wá dàbí kọ̀ọ̀kan àwọn aláàjọ pẹ́ gbogbo nǹkan ẹjọ́ sáà wọn ti sáà ìbànújẹ́ tó ṣe nǹkan ìbànújẹ́ tó ṣẹlẹ̀ lójú ẹ̀ ó ṣe ṣẹlẹ̀ kò tiẹ̀ gbàgbé rárá lọ́wọ́ ti fẹ́ dáhùn ara yọ̀nà tì ni. lọ́wọ́ ti fẹ́ jáde ilé yọ̀nà tì ní lọ́wọ́ ti fẹ́ wọṣọ yọ̀nà tì ní a ah! olórí gbàdúrà yà rẹ̀ òkè ni ọgbà gbé nǹkan nínú àná ọlọ́run. a ti sọ ayà oríṣiríṣi lórí ẹ̀ tó sì ti wọ̀ so orí pé táwa ẹ̀ka sì máa fa àmì àánú ọlọ́run lọ lórí ẹ̀ lágbèsè. so nítorí wájú kókó bẹ̀rẹ̀ pé mọ̀tọ́rù rahmatillahi ta'ala kathiratun la tu'addu wa la tuhsa fama mọ́tọ́ jumlatun minha ọ̀pọ̀ ìwádìí mi ojú ìtẹ̀lẹ́yẹ̀dẹ́láhi ta'ala nìkan kama taqaddama bayanuha fa huwa min mọ́tọ́rù rahmatillahi ta'ala àkùsà gbogbo ń ta àlọ́ yẹn abala kan ni nínú àwọn tọ́lọ̀ àmì àwọn tọ́lọ̀ ò ṣe é kà náà ó sì ń tọ́ka lórí òwúyà ìtọ́jú tọ́lọ̀ ò ṣe fẹ́ dà tọ́kọ́kọ́ fi sọ̀rọ̀ ìgbà alhamdulillahi rabbil alamin arrahmanir rahim ni ọlọ́run ti tọ́jú gbogbo ẹ̀dá lórí ọ̀nà arákùnrin yìí oríṣiríṣi ìtọ́jú ní sùpẹ́dà ọ wà nínú àmì àgbọ̀nlọ́ ọ̀rọ̀ ẹlẹ́kẹjọ tá a mẹ́nubà onáà ní pé rahmatul hidaya ila al-khalqi wal imani khairun min jam'i al-mal wal ata rahmatul hidaya ila al-haqqi wal imani khairun min jam'i al-mal wal ata àánú ọlọ́run tí ń ṣe fẹ́dà nípa kíkọ́ mọ́nà lọ síbi tọ́tọ́ à kọ́mọ́nà lọ síbi ìsá kọ́mọ́ sí lọ ọ̀láì ó lórí ju owó àti dúkìá ní ayé lọ. a sì mẹ́rin wá lórí ẹ̀. ìní ọ̀pọ̀ kan balẹ̀ ní òde èèyàn orí náà nínú òkun òkun bíbí ni ó sì mọ tọ́ ẹkún kò sí. àwọn tí wọn lówó sí ọ wọn mú láti sọ pé ọbí náà bẹtẹsímà ti di dàgbà ìbí náà rọbí náà bẹtẹsímà ti di dàgbà ìbí náà lànà ìlú pàdé ju àdúmọ́lù. máa ń dábì ní àwọn ayọ́lù sí ìpín tó lọ́n ṣe wá wa àwọn ayọ́lù sí lànà ìlú ọlọ́sìn bàbá wa wọ́n lè tó ta ní máa ń owó ní mẹ́fà wà láì màgá wọ́n á sọ̀rọ̀ gba o gbẹ̀rù kọ́nà kọ́sọ̀ kọ́jọ́ dá àwọn àti wọn. olóṣèlú mi létí mi báyìí tí èmi sọ fún mi ní mi tí ẹ̀mọ́ ti máa ṣàwọn ṣé wọn kí ronú láti ṣiṣẹ́ ni. Ewa kí láti ṣiṣẹ́ ni? Kí sábà bí ìrìn náà bí ìrìn? Ah! ẹjọ́ rẹ̀ kọ́ ẹjọ́ rẹ̀ kọ́ abẹ́jọ́ rẹ̀ wá ní ọwọ́ rẹ̀ ti bá gbogbo ọ̀rọ̀ o ti lọ jí ètò ìjì bẹ́ẹ̀ kọ̀mọ̀ bá àwọn ẹ̀ka bẹ́ẹ̀ tí ẹ ṣiṣẹ́ lójú méjì ju òun lọ tí wọn ò sì rí tó ń tó ń orí tó ń tó ń rí ẹni ọlọ́run yàtọ̀ yàtọ̀ sí ni ẹni ọlọ́run gbogbo ẹ̀rọ òkú bàbá ìwọ ọlọ́run pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀dọ́ àjọ láìlá. Bí ẹ bá ti lówó sí lẹ́jọ́ rẹ̀ ó ti pọ̀ tó wájú ọlọ́run àgbẹ̀rún bá sàlẹ̀. Ọlọ́run kọ́ sàlẹ̀ wa. Ọlọ́run kọ́ sàlẹ̀ wa. Èyí ó rí nǹkan ní ti ọ̀pọ̀ lẹ́ba tí ó sì dá àǹfààní ọ̀nà ọ̀jọ̀jọ̀ pé ìbàlẹ́jọ́ mú ní ọjà yìí ẹtí ò lẹ́mìí tọ́lọ́run ni lẹ́yìn ìgbà náà la sọ̀rọ̀ pa pínrin ẹlẹ́kẹsàn-án tá a pè ní tẹ̀lé ìrora mọ́tẹ̀lá ìgbàlá nígbà rẹ̀ oríṣiríṣi àrùn ọlọ́run àti èmi tó kù sí tí ń ṣe káwọn ìyá rẹ̀ àánú kan bẹ tó kárí gbogbo ẹ̀dá pátápátá àwọn àánú kan bẹ tó kẹ̀ sàlẹ̀ ọlọ́run ṣe fún yẹn kò sí tó fẹ́ ṣe tó tó fẹ́ràn ìṣúra ọlọ́run fún wa ṣe lọ́rùn pọ̀ nínú àwọn ọ̀rọ̀ tó jẹ́ sáà ẹlòmí bẹ tí o sì lọ ẹsẹ̀ sá bẹ̀rẹ̀ sá ó bẹ mi ọmọ tàbí tá a lè ní kàn pé kí ni o sì lọ láàárọ̀ yìí ìmọ̀tẹ́ tá a lè ní kàn pé kọ̀dà onígbò ṣe bímọ fẹlẹ́sì Islam tó bímọ fẹlẹ́sì mìíràn ó sì máa bá a tó wà pẹ̀lú ẹlẹ́sìn Islam àwọn ọmọ ìwé ọbẹ̀ tàbí ilé ìdásílẹ̀ gbogbo ń ṣe ń sin lọ́gbà ọbẹ̀ tàbí tó ń sin àgbáwọ̀ kí n tó dáwọ̀ fún òwe obìnrin sọ ó wà lábẹ́ gbogbo lẹ́wọ̀ òkè yìí wípé lọ́dọ̀ ọlọ́ àwọn orin kan kárí àwọn orin kan jẹ́sà àwọn orin kan bẹ tọ́jú pé àánú ọlọ́run ni tọ́lọ̀ fi sẹ̀kọ̀ fún yàn ó sì fún yàn nǹkan tì í àti ọlọ́mi gbogbo síbi pé nǹkan báyà àní sí fún ọ wọ́n lè máa fẹ́ràn rẹ ọlọ́sọ̀ pé nǹkan báyà àní sí fún ọ nítorí wà láàbùkù lè tó bẹ̀rẹ̀ lẹ́yìn ẹlòmí ọ̀bẹ ọ̀kùn torí omi mi bọ́ọ̀lù máa fẹ́ ọ̀bá yìí amadu ọ̀dọ̀ ọlọ́dún ọ̀bẹ ní òní o ó sì lè jápọ̀ sí tọ́bi ní mi ọ̀bẹ ọ̀kùn torí ọmọ nígbà bá rákùn ọ̀dọ̀ ọ̀dọ̀ ọmọ sì gbọ́dọ̀ ọ̀dọ̀ ọ̀fẹ́ jẹ́sẹ̀ so àánú ọlọ́run a máa dúró bíi pé ó kún yẹn nìkan àánú ọlọ́run a sì máa wà bíi pé ó kán náà fún yẹn àwọn kan ní. má bàa ní jẹ́mẹ́tì bá ń gbé ọ̀rẹ́ pọ̀ jù máa tún sí lọ́rùn fún un ntọ́fẹ́ tí o ti ṣe kọ́ wa mọ̀ àbúgbàgbé rẹ̀ àbájúbà rẹ̀ ní ọkọ̀ ni ní àwọn ọ̀rọ̀ mi lẹ́nu mi máa ń sọ ẹ̀kọ́ yẹ ká kọ́ rẹ̀ ọ̀rọ̀ lórí ẹ̀ ẹnìkan jẹ́ àbá síbà kan wá sí lèsì ẹ wà ọmọ tẹ̀síwá fún dáadáa táwọn sọ kú sọ ta ló kọjá mùsíbà dé máwọn àdébí ọlọ sọlọ tẹ̀síwá wà ní mùsíbà ẹni ọmọ tẹ̀síwá fún dáadáa ọ̀rọ̀ tó kútọ ọ̀rọ̀ lọ́nà àánú ọlọ kódà a máa wà ní káyọ̀sán sí yẹn bá mi ọpọlọ rẹ̀ wà sílẹ̀ ọwọ́ àwọn olùdókòwò ní òṣèlú sí ọ àti tó ṣe lágbẹ́jẹ́ àti tọ́pọ̀ dẹ́rìn ọ̀sẹ̀ tó wá wóògùn fún mi gan owó kò tẹ̀. àwọn ọlọ́ àtàtọ̀ kò sínú àti ìwà àkọ́kọ́ lórí ẹni sí o àbí ń tọ́ àwọn aláṣẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ àjọ ọlọ́run mi pé èmi àmọ́ hàn kéèyàn ló àánú ọlọ́run èmi kò ní hàn sí yọ kò ní hàn sí ẹ̀wọ́ àánú ọlọ́run létà létà kódà èmi ìdílé bá ìdí àwọn àánú ọlọ́run mi bẹ kéèyàn ọmọ òkè á ah, ọlọ́run kọlá gbọ́dá ọ̀sán àánú ẹ̀ ọ̀yẹ́ hmm. pé ìgbẹ́ni rẹ̀ ní kímọ̀ ìjà ọlọ́run ní bọ́dẹ̀ ní owó déyẹ̀ níbi ìdè lọ́rùn kí ni ń lọ lẹ́yìn rẹ̀ owó àwọn olóṣèlú ìrẹ́ni jẹ́ wọ́n fi wọ́n fi competition ní látàkùn babangida competition ní máa fi ṣe babangida kó orí owó rẹpẹtẹ Abacha lọ wá ní ìgbàgbẹ́ lórí babangida ló fi bá kókó wọn fà lọ sí ọjọ́ ẹ wá wo ìdẹ́yìn ọmọ pé àwọn ọlọ́run wà ní Mr President ẹ wá wọ tọ́kàn pẹ̀ gbogbo nínú tó kó lọ kìí gbogbo ẹ̀ náà ẹtí mo bí ẹ ti ṣe é nìyí. sọ̀rọ̀ bẹ́ẹ̀ máa ń lọ ní ìlú àwọn ọlọ́run bẹ́ẹ̀ ìkángun rẹ̀ ìyá ọlọ́run. ó sì bẹ́ẹ̀ ní ìlú ẹgbẹ́ ìyá ọlọ́run tó ẹgbẹ́ ìkángun rẹ̀ àánú ọlọ́run yóò dà sí. a sì sọ a sì sọ ọ lẹ́sìn oríṣiríṣi àìsàn mùsíbà tó ń ṣẹlẹ̀ yẹn apá kan lẹ́gbẹ̀ẹ́ kan ìyá ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ kan àtúmọ̀dá ọlọ́run fún the same person àbẹ́yìn ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀ńtọ́kadà gbé lọ́lọ́kọ́ sàlùwà tó ní di àtẹ̀dájọ́ ọ̀sìkìtì ìyá ńlá tọ̀lọ̀ lọ́wọ́ fẹ́ẹ́ kọ́ ọ̀pọ̀ ọlọ́run tó ní orí ní ẹsẹ̀ mi o lọ́nà tó pé wà má asọ́ọ́bàkà ní asánàtì ìfàmìnà wà wà má asọ́ọ́bàkà ìṣèyí àti ìfàmìnà sígá ìtọ́ba wa bá ọkọjẹ dáadáa látọ̀dọ̀ ọlọ́run ló wá ìtọ́ba já kú wọlọ́fọ́ àwọ̀. ọwọ́ àwọn ṣe àṣàkóla àṣàkóla bó o ṣe ṣe àṣàkóla yẹ tínú rẹ̀ ń bàjẹ́ ọ̀dọ̀ ṣubítù ọ̀dọ̀ ṣubítù káàbọ̀ kankan ẹ̀káàbọ̀ ẹ̀káàbọ̀ kankan yóò lówó lọ ìlọ́nà oṣù fìyàwó rẹ̀ gbọ́ bá délé ẹlọ́ra ẹlọ́ra ògbógbé ẹlọ́ ara ti mú ẹran sí o èyí ìwọ́ ti sú ó sì lè jẹ̀bọ́ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ lọ sí ìpínlẹ̀ ayé fúnra wọn so kọ́lọ̀ kọ́lọ̀ sàánú wa láti tó láàmú so inṣàlá bẹ́ẹ̀ láti kú sí fún ti iṣẹ́ àtúndì tó láwọn wá bá ní ọ̀la pẹ̀lú ọ̀rọ̀ ọ̀gbà tá a gbé ìfọ̀rọ̀ lé wúlò fún wa lọ́mọdé jẹ́ ìbàdàn jẹ́ òkú ọ̀rẹ́ ìyá.